ẹ kẹ́bọ̀ sórí ètò wa ètò yín ògo ìgbàlà ògo ìgbàlà ògo ìgbàlà ẹ má gbàgbé lórí ètò ògo ìgbàlà kò sí nǹkan méjì tá a máa ń ṣe ju pé ká fi ọ̀rọ̀ ọlọ́run jomi toru ọ̀rọ̀ pẹ̀lú àwọn ìránṣẹ́ ọlọ́run táwọn tí wọ́n yanrantí láwùjọ tó jẹ́ wípé wọn kò ní àbàwọ́n kan báyìí látìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ yìí mo dúpẹ́ púpọ̀ ní ọwọ́ ọlọ́run ọ̀gá ògo àpáta ayérayé kìkì ògo nínú ògo ọba tó ní kí máa bẹ máa bẹ ọba tó ní kó má sí kó má sí ẹni tó lè bí gbogbo ayé tẹnikẹ́ni lè bí léèrè ẹni tó dá obìnrin tó dá ọkùnrin tó dá ọmọdé tó dá àgbàlagbà hmm, tí kò sẹ́ni tó dá o ẹni tó bí gbogbo ayé tí ò sẹ́ni tó bí ọlọ́ba fi lọ́ọ́ pa ọba má pa mi tọ̀ba ni mo ṣe olúwa mi ò rí ọfín mo gbórúkọ rẹ ga ni olúwa má bínú sí mi ṣẹ́yìn náà ṣé mo ṣe yìn lẹ́yìn náà bá mi yìn tẹ́ bá wo àyíká yín tẹ́ bá wo ọ̀tún tẹ́ bá wo sí tẹ́ bá wo wájú tẹ́ bá wo kódà pàápàá tẹ́ ẹ bá ronú jinlẹ̀ dáadáa ẹ máa rí i pé ní tòótọ́ ọ̀rọ̀ yín tọ́pẹ́ òjò pẹ́ lọ ọlọ́run ló jẹ́ kó ṣeé ṣe fún wa o nítorí pé ìfẹ́ ọ̀tá ni pé kẹsùn kẹ má jí mọ́ ìfẹ́ ọ̀tá náà ni wípé tí mo ṣe rí gèlèwé yìí kí n má rówó raṣọ sọ́rùn àmọ́ ọlọ́run ni ò gbà nítorí pé ìfẹ́ ọ̀tá yín fún yín náà ni pé kẹ rówó tẹ̀bà kẹ má rówó ra nǹkan èlò tẹ máa fi sí ọbẹ̀ ẹ̀rí pọ̀rọ̀ yín tọ́pẹ́ òjò pẹ́ lọ ọlọ́run tí ò jẹ́ sọkọnù ọlọ́run tí ò jẹ́ sọmọnù ọlọ́run tí ò jẹ́ kẹ́ ya wèrè ọlọ́run tó mú kẹ́ wà láyé tó mú kẹ́ wà láyé bóyá ẹ tiẹ̀ ń wò mí wá rò pé ẹ kílẹ̀ máa yan lọ́run fún ẹ ẹ̀rọ oúnjẹ jẹ ẹ ní kíní kan gàrí lẹ mú sílànà gàrí lẹ tún mú lọ́lọ́ba ẹ ẹ má gbàgbé àwọn kan mà ti ẹ̀wà tí wọn ò rí gàrí mu bíbélì wípé nínú ohun gbogbo ó ní nínú ohun gbogbo ó ní ká ṣáà máa dúpẹ́ ọpẹ́ ni àwọn tó ti kú kí ni kí wọ́n ṣe àwọn tó ti kú ó di lálá bíbélì sọ ó ní ó di lálá ó ní ó di gbére ẹ̀yin tẹ́ wà láyé tẹ́ wà láàyè àwọn kan tiẹ̀ tún wà wọ́n rówó jẹ chicken wọ́n rówó jẹ díẹ̀ òjọ́ wọ́n rówó jẹ ẹran màálùú àmọ́ tẹ́ bá dé ilé ìwòsàn tẹ́ bá dé ilé ìwòsàn níbi tí wọ́n kó wọn rọ̀ sí ẹlòmíì wọ́n sọ apá ìní owó ìwọ ní tòótọ́ àmọ́ Ọlọ́run jù wọ́n lọ owó yóò mà tó rà láfíà àwọn kan tiẹ̀ wà gbogbo nǹkan tí wọ́n nílò pátápátá ni wọ́n rí àmọ́ hmm, ẹ wò ó ẹlòmíì wọn kò lè gbẹnu wọn jẹun wọ́n ń gba ẹ̀rọ páìpù ni wọ́n fi ń gbóúnjẹ sínú àgọ́ ara wọn kí ni káwọn yẹn ṣe tó bá jẹ́ pé gàrí náà ló bá rí mú un ẹni tó mu gàrí lẹ́ni tó bá dọ̀la á tiẹ̀ tún jẹ nǹkan tó tún ju gàrí lọ nínú ohun gbogbo ẹ jẹ́ ká jọ tí ẹ̀yin ò bá dúpẹ́ ó dáa olúwa lórí gbogbo àwọn olólùfẹ́ mi o lórúkọ jésù olúwa ẹ o mo dúpẹ́ ẹ kú ìtọ́jú wọn olúwa ẹ ṣé ẹ kú ìtọ́jú èmi náà ó yá sọ tó wà lẹ́gbẹ̀ẹ́ pé olúwa ó ṣé òkú ìtọ́jú mi olúwa ń tọ́jú yín o olúwa ń tọ́jú yín o ọ̀pọ̀lọpọ̀ òbí mo tiẹ̀ mẹ́nìkan odidi ọmọ mẹ́jọ ni wọ́n bí láàrin oṣù mẹ́ta láàrin oṣù mẹ́ta péré ọmọ mẹ́jọ géńdé ọlọ́run ó dẹ̀ fò mọ́lẹ̀ ó kú ìkẹjọ lọ́wọ́ tí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ó ti ya wèrè wọ́n ti wọjà kí ni kí yẹn ṣe ìyá tí mò ń sọ yìí wọn tiẹ̀ kì í ṣe ọmọ àádọ́ta ọdún rárá wọ́n ti lé ní àádọ́ta ọdún ìyá yìí náà tún ṣì ń dúpẹ́ tó bá tún sùn tó bá tún jí á tún dúpẹ́ náà ní kó olúwa ó ṣe ẹ wò ó ọlọ́run tí ò wá jẹ́ kí rẹ̀ kó kọ́gùn sí yín ọlọ́run tí ò jẹ́ kí rẹ̀ kó kọ́gùn sẹ́mi náà ẹ jẹ́ máa dúpẹ́ o lórúkọ jésù kristi ọ̀rọ̀ bí ọpẹ́ bí ìyìn láti ẹnu yín láti ẹnu tèmi náà sí ọlọ́run àpáta ayérayé lórúkọ jésù kristi kò ní wọn lẹ́nu wa mo dé lórúkọ ọlọ́run ísírẹ́lì mo dé lórúkọ ọlọ́run bàbá mo dé lórúkọ ọlọ́run ọmọ mo dé lórúkọ ọlọ́run ẹ̀mí mímọ́ mo dé lórúkọ ọlọ́run Ísírẹ́lì ọba tó lọ kọrin kése sórí ètò ògo ìgbàlà lẹ́ni ẹ má gbàgbé orúkọ tèmi ní Fowóṣadé Adéfẹ̀nwá ọmọ onílẹ̀ ọmọ onílẹ̀ tó máa ń tẹ̀ jẹjẹ ọmọ wọn nípínlẹ̀ Ọ̀ṣun hmm, ṣé dáadáa lẹ́wà ẹ̀yin ará Ọ̀ṣun mo kì í yín o mi ti wà níkàlẹ̀ báyìí àwọn náà ni wòlíì ìránṣẹ́ ọlọ́run prophet pastor Dámiláre Olúwafẹ́mi láti ìjọ CCC. ìyanu olúwa parish, parish wonder city ọbawọlẹ. Hmm. bàbá wa nínú olúwa ó yá ẹ tiẹ̀ kọ́kọ́ bá mi kí gbogbo ara léná. a kí gbogbo ọkàn tó ń wò mí nílé lóko lérìn àjò lọ́jà a kí gbogbo yín kú dédé àsìkò yìí ọlọ́run májẹ̀mú àti ìlérí á ti gbogbo yín. àmín. ojú tẹ fi ń wò mí ní àkókò yìí ojú náà ò ní fọ́. àmín. ìmọ́lẹ̀ lónìí kò ní di òkùnkùn. àmín. a kí gbogbo yín a káàbọ̀ sórí agogo ìgbàlà yìí mo gbà ní àdúrà wípé agogo ìgbàlà yóò dún nílé rẹ àti èmi. àmín. nínú iléeṣẹ́ yìí agogo ìgbàlà yóò máa dún níbẹ̀. àmín. nínú iléeṣẹ́ Orísun yìí aṣọ àsọtẹ́lẹ̀ ní àkókò yìí ọ̀run kò gbé iléeṣẹ́ yìí lọ sí ibi gíga níbi gíga tí iléeṣẹ́ yìí ti wà kí ọ̀run kó tún gbé ga jù bẹ́ẹ̀ lọ a kí gbogbo yín a dúpẹ́ fún àkókò yìí mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn tó ń darí ètò iléeṣẹ́ yìí látòrí ND títí dé mánéjà àti gbogbo àwọn ìsọ̀gbé wọn àti àwọn tó wà nídìí ẹ̀rọ gbogbo yín pátá ni mo kí àti gbogbo ẹ̀yin tí ẹ máa ń sọ̀rọ̀ náà mo dẹ̀ kí gbogbo yín ilé àti ọ̀nà yín kò ní bàjẹ́ àmín ògo tó wà nínú ọdún 2019 yìí yóò jẹ́ ìpín orí kọ̀ọ̀kan yín àmín Jésù ẹ ṣeun mà. Hmm. ẹ rí i pé ọmọ bàbá wa ti kí wa àwọn náà ni ọmọ bàbá wa prophet Olúwafẹ́mi láti ìjọ CCC Wonder City ní ìlú Èkó níbí ní Ọ̀báwọlẹ̀ ọ̀rọ̀ tí bàbá fẹ́ bá a sọ òun náà ni àkórí tí a pè ní ìfẹ́ ọlọ́run ìfẹ́ ọlọ́run ẹsẹ̀ ìdó náà kó tẹ̀ tó nípa rárá ṣé ìfẹ́ èèyàn wà ni. Ah, ìfẹ́ ọlọ́run ló ṣe kókó bíkọ́ bí ènìyàn bá ní òun ní ìfẹ́ ènìyàn irọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ hmm. bọ́bá náà òun ní ìfẹ́ yín nísinsìnyí bẹ́ẹ̀ bá yẹ̀yìn padà báyìí ìfẹ́ yẹn ti tán nìyẹn ìfẹ́ yẹn ti tán nìyẹn ó ti tán. ó yá ẹ̀yin náà ẹ bíbélì yín ẹ gègé ẹ ìwé torí pé lẹ́nìí ó yẹ kẹsàn pé lórí ètò ògo ìgbàlà káàtì ẹ̀ tó dé rárá kí a tó bẹ̀rẹ̀ rárá ọlọ́run ti sọ̀kalẹ̀ ó ti sọ̀kalẹ̀ ó dẹ̀ ti ṣetán ó ní ṣí ọkàn rẹ ó ní èmi fẹ́ wọlé ọlọ́run ti dé báyìí ó fẹ́ wọnú ọkàn rẹ lọ pẹ̀lú àkórí tá a pè ní ìfẹ́ ni ọlọ́run ó yá bàbá nínú olúwa. ẹ ṣe mọ ẹ jẹ́ kí a tó bẹ̀rẹ̀ gbogbo ẹ jẹ́ kí a gbàdúrà láàárín ìṣẹ́jú kan Jehovah. Mímọ́. Jésù Kristi. Mímọ́. Holy Michael. Mímọ́. Ọlọ́run ayérayé. À ń lọ nínú ọ̀rọ̀ rẹ ní àkókò yìí Olúwa wa kọ́ wa. Àmín. Etí gbogbo èyí tó bá ń gbọ́rọ̀ yìí jẹ́ kó ní ipa rere nínú ayé wọn. Àmín Jésù. Gbogbo ojú gbogbo tó bá ń wò mí ní àkókò yìí jẹ́ kí ọ̀rọ̀ yìí jẹ́ kó fi gbòǹgbò múlẹ̀ nínú ayé wọn. àmín. ní parí ọ̀rọ̀ yìí bàbá jẹ́ kí orí kankan jẹ́ kán ní ẹ̀rí rere. àmín. jésù olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù. a kí yín lẹ́ẹ̀kan sí i àkọlé tí a mú wá fún wa lónìí òun náà ni ìfẹ́ ni ọlọ́run kí ni ohun tí a ń pè ní ìfẹ́ ìfẹ́ jẹ́ ohun tí ó ṣe kókó láàárín ilé ìfẹ́ dẹ̀ jẹ́ ohun tó ṣe kókó ní ibi iṣẹ́ ìfẹ́ jẹ́ ohun tó ṣe kókó láàrin orílẹ̀-èdè bí ọlọ́run kò bá ní ìfẹ́ àwa ènìyàn kò sí ohunkóhun tí a lè ṣe tó lè ṣe kí ni tó lè yọrí sí dáadáa hallelujah hallelujah òun la ṣe sọ fún wa wípé ìfẹ́ kókó ibi tí mò ń lọ lónìí ni wípé mo fẹ́ jẹ́ kí a mọ ìdí àti ìtumọ̀ pàtàkì ohun tí ìfẹ́ jẹ́ nínú ayé àwa ènìyàn gẹ́gẹ́ bí arákùnrin àti arábìnrin kí a mọ ìtumọ̀ ìfẹ́ ẹ jẹ́ kí a lọ sínú ìwé Jòhánù kínní orí ìkẹrin ẹ jẹ́ kí a bẹ̀ láti ẹsẹ̀ ìkeje sí ìkẹjọ kí a gbóhun tó sọ níbẹ̀. ìwé Jòhánù kínní orí kẹrin láti ẹsẹ̀ keje títí dé ẹsẹ̀ kọkànlá olùfẹ́ ẹ jẹ́ kí a fẹ́ràn ara wa nítorí ìfẹ́ ti ọ̀dọ̀ Ọlọ́run wá àti gbogbo ẹni tó bá ní ìfẹ́ a bí nípa ti ọlọ́run ó sì mọ ọlọ́run ẹni tí kò bá ní ìfẹ́ kò mọ ọlọ́run. hallelujah hallelujah. bíbélì jẹ́ kó yèrè àti èmi wípé ẹ̀yin olùfẹ́ àwọn olùfẹ́ ta ni olùfẹ́ ìrẹ́ àti èmi ni olùfẹ́ ó ní ẹnikẹ́ni tó bá jẹ́ olùfẹ́ ó ní kí a rántí wípé kí a sì mọ̀ dájú wípé ìfẹ́ ti ọ̀dọ̀ ọlọ́run wá ìtumọ̀ rẹ̀ ni wípé ìrẹ́ àti èmi a gbúdọ̀ ní ìfẹ́ ara wa ìfẹ́ jẹ́ ohun tó ṣe kókó láìbi gbogbo níbi ilé wa ìfẹ́ ṣe kókó níbi ọjà wa ìfẹ́ ṣe kókó nínú ìjọ ọlọ́run ìfẹ́ ṣe kókó láàárín orílẹ̀-èdè ìfẹ́ ṣe kókó láàárín ọkọ sí aya ìfẹ́ ṣe kókó láàárín aya sí ọmọ ìfẹ́ ṣe kókó bí ìfẹ́ bá sọnù kò sí ìkankan tí wọ́n lè ṣe níbẹ̀ hmm. bí wọ́n bá gba àdúrà àdúrà wọn ò lè ṣe kí ni kò lè jẹ́ ìtẹ́wọ́gbà hallelujah. hallelujah. bí ọkọ àti ìyàwó bí wọn ò bá jọ fi ìmọ̀ ṣọ̀kan bọ́ bá sọ wípé àwọn fẹ́ kọ́ ilé wọn ò lè ṣe àṣeyọrí lórí ẹ̀ wọn ò lè rí ilé yẹn kọ́ nítorí pé ìkọ̀ọ̀kan ti sọnù nínú ayé wọn kí ni ohun tó sọnù yẹn ìfẹ́ ni. Hmm. bí ọmọ bá fẹ́ lọ sí ibi gíga bí ò bá ní ìfẹ́ bàbá rẹ̀ kó fi ti bàbá tàbí ti ìyá rẹ̀ ṣe kó lè débi gíga hmm. nítorí pé ìfẹ́ tí ó yẹ kó wà nínú ọkùn ẹ̀ sí bàbá ẹ̀ ó ti ṣe kí ni ó ti sọnù níbi iṣẹ́ bí ò bá sí ìfẹ́ láàárín ọ̀gá àti ọmọṣẹ́ kò sí nǹkan tó lè ṣe tó lè yọrí arákùnrin àti arábìnrin èyí tó ń wò mí ní àkókò yìí ìfẹ́ ṣe kókó ìwọ tí ò ń gbọ́ mi ní àkókò yìí mo sọ̀rọ̀ àṣẹ sínú ayé rẹ nínú ìdílé tí ìfẹ́ ti sọnù lọ́wọ́lọ́wọ́ ó yá mo sọ̀rọ̀ síbẹ̀ ó yá ìfẹ́ kó padà síbẹ̀. àmín. ìwọ ọkọ tí ò ń gbọ́ mi ní àkókò yìí èyí tí ìfẹ́ ti sọnù nínú ìdílé rẹ ó yá mo sọ̀rọ̀ àṣẹ síbẹ̀ ó yá ìfẹ́ kó padà síbẹ̀. àmín ìwọ aya tí ìfẹ́ ti sọnù láàrin ìwà àti ọkọ láàrin ìwà àti àwọn ọmọ rẹ. Mm èyí tó jẹ́ pé wá ń ṣe ẹ̀rí ọ̀nà gbẹgbà hmm. ó yá àṣẹ ìfẹ́ náà ó padà síbẹ̀ lónìí. àmì jésù kristi. hallelujah. hallelujah. ìfẹ́ ṣe kókó ẹ bá wa tẹ̀síwájú mà. láti ẹsẹ̀ kẹjọ o ẹni tí kò bá ní ìfẹ́ kò mọ ọlọ́run nítorí pé ìfẹ́ ni ọlọ́run nípa èyí lé agbé fi ìfẹ́ ọlọ́run hàn nínú wa nítorí tí ọlọ́run rán ọmọ bíbí rẹ̀ nìkan ṣoṣo sí ayé kí àwa kí ó lè yè nípasẹ̀ rẹ̀. hallelujah hallelujah. ẹnikẹ́ni tí ò bá ní ìfẹ́ kò mọ ọlọ́run kò sí ìfẹ́ ọlọ́run nínú ayé rẹ̀ bí o kò bá ní ìfẹ́ arákùnrin rẹ tí ò ní ìfẹ́ arábìnrin rẹ for example ẹjọ́ ń gbé nínú ilé face me and face you ìwọ tó ń gbé ní yàrá ọ̀tún ò ní ìfẹ́ ẹni tó ń gbé ní yàrá kejì rẹ hmm. bí ohun kan bá ṣẹlẹ̀ sí ẹ láàárín òru ta ló kọ́kọ́ fẹ́ képe. Hmm. nígbà tí ó bá sí ìfẹ́ tó jẹ́ ìjà lẹ́nìí ìjà lọ́la ni bí orí bá ń fọ ẹ lọ́gànjọ́ òru tí ò sí ìyàwó tàbí ọmọ nílé arákùnrin rẹ tó wà ní ẹ̀gbẹ́ yàrá rẹ kò sí ìfẹ́ láàrin ìwà àti ẹ̀ ta ló fẹ́ ké ìkí ẹnu tẹkì wá ṣe kí ni wàá kú síbẹ̀ ni nítorí pé kò sẹ́ni tó máa tètè ṣe kí ni tó máa rọ̀ṣẹ́ tàbí tó máa bójútó ẹ. nítorí pé kò sí ìfẹ́ láàrin wọn. bẹ́ẹ̀ ni kò sí ìfẹ́ láàrin wọn ni ìrẹ́ àti èmi tí ò ń gbọ́ mi ní àkókò yìí ìfẹ́ ṣe kókó ní ibikíbi tí o bá wà ìfẹ́ ṣe pàtàkì jẹ́ kí ìfẹ́ kó wà láàrin yín mi ò ní kí ọkùn ọkọ lọ́kọ kó lọ fẹ́ ìyàwó níyàwó bọ́ ṣùgbọ́n tó wà níbẹ̀ ni pé jẹ́ kí ìfẹ́ ìfẹ́ ẹjọ́ máa ṣeun gbogbo ìfẹ́ òtítọ́ tí Ọlọ́run fẹ́ ìfẹ́ òtítọ́ ìfẹ́ òdodo hmm. Ọlọ́run á wà pẹ̀lú wa ìrìn àjò wa yọrí sí rere. àmín Hmm. ṣe rí i pé ọ̀rọ̀ tí ń bọ́ láti ẹnu bàbá wa wọ́n ní ká ní ìfẹ́ ibi bíbélì tàdẹ̀ká náà tún fìdí ẹ̀ múlẹ̀ ó lé ẹnikẹ́ni tó bá ní ìfẹ́ ó ní ti ọlọ́run ní í ṣe ó ní ṣùgbọ́n ẹnikẹ́ni tí kò bá ní ìfẹ́ ó ní kò ń ṣe ti ọlọ́run ẹ̀yin náà jẹ́ ká wò bí àpẹẹrẹ jésù kristi olúwa wa tó wá sáyé tó kú fẹ́ṣẹ̀ ẹ̀yin tó kú fẹ́ṣẹ̀ tèmi náà ṣe mọ̀ pé nítorí pé ó ní ìfẹ́ ni irú ìfẹ́ tí jésù ní fún wa èmi ò tiẹ̀ rí ìyá kan àbí bàbá kan nínú ayé tó lè ní ìfẹ́ ńláńlá tó tó yẹn tó lè ní sí ọmọ ẹ jẹ́ jọ dókè lọ́nà gẹ́gẹ́ bí ìṣe wa nígbà tá a bá tún padà dé àtèmi àti yín a máa tún tẹ̀síwájú pẹ̀lú ẹsẹ̀ bíbélì tí a ṣẹ̀ ń kà yìí ìwé Jòhánù kínní orí kẹrin láti ẹsẹ̀ keje títí dé ẹsẹ̀ kọkànlá